رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد أخوة الإيمان <clears throat> السلام عليكم ورحمة الله وبركاته أدقف ألواوى ترى لكم كيقى فجش الله محمد عليه الصلاة والسلام لأننا àti sálámà gẹ́gẹ́ bí kíkí mùsùlùmí tíra wa zadul ma'ad fi hadi khayri al-ibad òun náà ni a tún tẹ̀síwájú lórí ẹni ìwọ̀nba síkò olùmọ̀wá ní lẹ́yìn ìgbà tí wọ́n ṣàlàyé ìran aṣọ tí anábì tún máa ń wọ̀rọ̀ ẹ̀ ìta mọ̀ sí jùbá tá a sì ti sọ bí àlàyé rẹ̀ ṣe rí ní òwúrọ̀ àná olùmọ̀wá ní wákàna lahu fustop yusamma alkin wọn ànábì tún ní fustop orúkọ rẹ̀ ń jẹ́ alkin kí ni jẹ́ fustod fustod òun náà ni ta lè pè ní ayéré ayéré òun jẹ́ fustod gẹ́gẹ́ bí ilé àwọn fúlàní yẹn eh, gọ́ngọ̀ àbí àgọ́ tọ̀ ọ̀sán ẹ̀sán àgọ́ tí wọ́n ó ṣe níjọ́ bí wọ́n ṣe ń ṣe lónìí wọ́n náà níbi ilé kókó ó ti tún advance àwọn mìíràn ṣe pẹ̀lú pan so àmì èyí tó pọ̀ ma tó pọ̀ jù òun náà ní bí ilé kókó tí ó dà gẹ́gẹ́ bí ọ̀bùrẹ́ ńlá eléyìí ní jẹ́ fostop kódà ìlú kan bẹ tó gbajúmọ̀ láyé àwọn sàbí ànábì lásìkò Umar ní ilẹ̀ Misra nínú tíra àwọn olùmọ̀ tó máa ń dákọ̀ fostok èyí tó gbajúmọ̀ òun náà ní ibi tó jẹ́ ìlú kan tí Amurun ibn al-As tó ṣí náà tán ibi tí wọ́n fi ṣe ààyè tó ṣe pé ẹ lè sọ pé bóyá bíi kápítà àbáyé kan tó gbajúmọ̀ òun ni fòsítọ̀ ṣùgbọ́n tí wọ́n gbà lérò ń bí tí wọ́n lànà bí ní fòsítọ̀ òun náà ni níta lè níbi àbúrẹ́ náà lóde òní torí pé wọ́n ń pè ní alkane alkane ní nǹkan tí a lè kó sí abẹ́rẹ́ tí ó dáàbò bò yẹn bóyá ojú bóyá oòrùn in fact àwòrán rẹ̀ gangan bí ọ̀bùrẹ́ ńlá ni ó lè wájú ọ̀bùrẹ́ ńlá tó tóbi ṣùgbọ́n ṣàmọ̀ pé gbogbo nǹkan in advance sí náà ni ó lè jẹ́ pé bá a ṣe ń tàn lóde òní tí wọ́n kàn press bá a ṣe ń pa àwòrán rẹ̀ lè má rí bá wọn bóyá ó kún nǹkan kan. kan ṣùgbọ́n tí wọ́n gbà lérò níbí báyìí òun náà ni fostop tí ó dà gẹ́gẹ́ bí ọ̀bùrẹ́ ńlá gẹ́ẹ́lẹ́ tí ó pé ká má pa aṣọ rẹ̀ papọ̀ ìyẹn lè gbà mú gẹ́gẹ́ bí pọ̀pá tí ọmọ fi tẹ̀lẹ̀ òun náà ń pè ní alkin bóyá ìyẹn kà dé àyè kan tó ní bùkátà sí kó kó jókòó kó wà lábẹ́ bòjì irú ẹ̀ sẹ́kù dì sí láwọn obìnrin ńlá ńlá ńlá tó ṣe pé èèyàn bá gà báyìí kódà látẹ́gùn bá fẹ́ sí yàn èèyàn ó sì sùn lọ irú eléyìí wọn ni àbí ntọ́jọ́ ń ṣe ọlọ́run náà tún ní orúkọ rẹ̀ ń jẹ́ alkin ẹ̀ ìtànpẹ̀ ní alkin gbẹ́dẹ́yà lè kó sínú ẹ̀ tí ó gbá yàn wà mí jánu ọlọ́tún ní pọ̀pá kan kọdúró ziraac ó tún dèdè ọwọ́ báyìí aw atwal àbíkọ rárá gùn díẹ̀ yẹmṣì bí òun ànábì máa fi ń sábà rìn tí máa ń lọ yóò mú kọpa yẹn lọ́wọ́ àti sàlàyé nínú àwọn ìtújọmọ́ àṣà àbí ìṣe pàápàá jùlọ bóyá ọkùnrin ni bóyá obìnrin ni bóyá lù kàn ní bóyá ràn kàn ní láwọn kan tó ṣe pé ẹ bá ti rọmọ ọkùnrin yẹn bà pẹ̀lú ẹ̀ tó jẹ́ pàkíyèsí sáré òun náà ní nítorí fẹ́ di pé a ń rà ṣé pọ̀pá ìyẹn wò ló pọ̀pá ò tí ṣe súnà pọ̀pá ǹjẹ́ súnà pọ̀pá ń bẹ tó fi jẹ́ pé àwọn kan wọ̀nyí tí bùkátà bá tó bá kọlù fún léèyàn bá ní bùkátà sí kọ́ tẹ pọ̀pá yóò tẹ pọ̀pá tó bá ní bùkátà sí tí tó yẹ kó fi pọ̀pá rìn pàápàá jùlọ bóyá bí tí ó là kọjá ń bẹ̀rù pé nǹkan kí nǹkan àwọn àwọn àbáwọn ẹranko kíkìnní kan lè ẹ̀hẹ̀n àmọ́ pé káwá gbà wípé pọ̀pá o ara ní tí ọmọ gbàlá dá lórí ẹ̀ ni air condition ẹ̀yọ̀kan àti yan condition yìí gbogbo ẹni tó sọ pé sànàbì sàtì ẹ̀ lò ó sá lò sallallahu alaihi wasallam torí ẹ̀ pólò náà kéde pé torí pólò ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ọkàn wò ó náà kó náà sá lò torí pé kí ni o ànábì ṣe so àárín yìí òun náà wẹ́ láti ṣe ìyàtọ̀ láàrin kí ni àwọn nǹkan tá ànábì lò gẹ́gẹ́ bó ṣe rí táwọn àjọ rẹ̀ ń lò àbí tí wọ́n ń lò láwùjọ nígbà náà tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn àtàwọn èyí tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn nígbà tó sì jẹ́ pé àkórí tá wà ń bẹ̀ gbogbo tó ṣe ọlọ́run ọba lò pátápátá ohun tí àkọlẹ̀ gbé jáde ohun lòlùmọ́ wa ń ṣàlàyé láti fi débi ọ̀rọ̀ pọ̀pá yìí wà mí ìjánu kọ́dùrú zìrà kò ju bí ọwọ́ kan lọ àbí kó rárá gùn jù bẹ́ẹ̀ lọ níjọ́ mi ò máa fi ń tẹ̀lé wọ́yẹ́rì kàbòbí kọ́dà tó bá fẹ́ gùn nǹkan bí ẹ̀sìn bí rànkúnmí bí kẹ́tẹ́kẹ́tẹ́ tíyàn kọ́kọ́ fi pọ̀pá kan tẹ̀lé kó tó nasẹ̀ sókè wọn a máa a máa síbẹ̀. wọ́yọ̀ àlékòó bẹ́ẹ̀nà ẹ̀dẹ́ yìí alábàáyé rèé wọ́n ní anábìyà fi kọ́ lórí ìrànkúnmí eh, ẹ̀ níwájú ẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ ṣe nǹkan kan ọ̀fẹ́ jókòó ọ̀fẹ́ ṣe yóò fi kọ́kọ́ yẹn kọ́ báyìí tó túmọ̀ sí pé kọ́kọ́ yẹn bó ṣe rí rèé irú ẹ̀ ló kọ́mọ̀ lónìí láwọn pàpà tó ṣe pé wọ́n ti ṣe kọ̀dọ̀rọ̀ ni ó dùn gbámú bí ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ ńlá náà. wàmí sọ́rọ̀ eléyìí náà pọ̀pá náà ni o eléyìí mixtọrọ òun jọ bíi kóńdó òsùnmọ kóńdó òun eégún púpọ̀ tùsàmù al-urujun orúkọ tiẹ̀ nù nítòsí ń pè ní al-urujun òun náà ní ẹmọ bí igi òsùnmọgi ọ̀pẹ tá a máa yà ọwọ́ ẹ bí ṣe máa ń rọ báyìí ẹ̀rí pé ń gbàtọ́ lọ́wọ́ bá ń júwèé òṣùpá. nínú súrátù yàtìn ó ní kálíọ̀rùjú ní alqadi hata hata ada kálíọ̀rùjú ní alqadi kutunila shams ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون oní wal-qamara qaddarnahu manazila hatta àádá kal-urjuni al-qadim al-urjun òun náà ní ọwọ́ igi làbídùn ni bí sì máa ń rọrì àwọn ọwọ́ tẹ́ pé yóò ti bẹ́ǹdì báyìí wọ́n ní orúkọ pọ̀pá yìí al-urjun ni náà ń pè é wa qadibun mina ash-shawhat yusamma al-mamshuq eléyìí náà kọ́bí tí yẹn lè gbá mú báyìí eléyìí gan ló tún wá súnmọ́ kóńdó púpọ̀ ó súnmọ́ kóńdó òun tún ó tún níyì òun náà tí yẹn lè gbá mú níbi tá ti ṣe ẹ̀rí òun ni ibi igi àbí àwọn nǹkan tá ti yọ náà pè ní shawhab orúkọ tiẹ̀ tún jẹ́ al-mamshuq. قيل وهو الذي كان يتداوله الخلفاء ونلي جنجا ووني àwọn tí wọ́n jẹ́ khalifa lẹ́yìn anabi ni wọ́n máa ń rotate ẹ̀ pé kọ̀pátá anabi máa ń lò dá pàápàá jùlọ lásìkò tó bá ń ṣe kótóbà anabi máa ń ṣe kótóbà lọ́wọ́ igi kan bẹ́ẹ̀ ń gbà mí tí wọ́n máa ń nà báyìí èyí wà ní mùsùlùmí so ń ga ló súnmọ́ kóńdó púpọ̀ jù ẹ̀rí nígbà míì àwọn eléyìí àwọn oníranù bí àwọn olórin ẹlòmíì máa ń kọrin àwọn olórin kan bẹ̀rẹ̀ bóyá pápá jù lọ lágbáwá wọn mú ọ̀pá kékeré kan lọ́wọ́ báyìí àbáwọn tó máa fi ń ṣe tó máa róòlù báyìí irun tó jọ ni eléyìí náà ń pè ní kọ́bí ọ̀pá kékeré tó ṣe bóyá ń gbà mí béèyàn bá ń sọ̀rọ̀ tọrọ bá káyọ̀ la ó lè máa nà so eléyìí nítorí jẹ́ káwọn tí wọ́n jẹ́ khalifa ká máa gbà gbà tí lágbájá Abubakari lò lẹ́yìn ọ̀dọ́ Abubakari lò Umaru lò gbà tí Umaru lò torí pé wọ́n rí i pé anabi máa mú lọ́wọ́ nígbà tí n bá ń ṣe khutuba gbà míì ó lè nà nígbà tí ọ̀rọ̀ bá tí ọ̀rọ̀ bá tó bá gbẹnu sókè. So yẹn pé tí ọ̀rọ̀ bá débi ìpalára tó olùmọ̀wá tí wọ́n ní wakana lahu qadahun yusamma ar-rayyan wa yusamma mughniya wa qadahun akhar mudib bisilsilati min fidda wọ́n ti tún débi tọ́pìkì mi o ó ní ife igbá àmúmi òun ní jẹ́ qadah wọ́n pè kan ní arọ̀yán ẹ̀rí arọ̀yán nínú àwọn orúkọ ẹnu ọ̀nà àlìjánà ni tó ṣe wípé àwọn tí wọ́n gbàgbẹ́ wọlé òun náà ni àwọn aláwẹ̀ arọ̀yán ibi tí èèyàn ti ń sẹ̀ ní ọ̀rọ̀ tọ̀ nínú àwọn igbá ife tá a nàbí tún ní ìfún tó fi débi pé kọ́pù òní fi mú mi igbá òní fi mú mi ibẹ̀ tún ni olùmọ̀ wa wọ́n fẹ́ yà sí i pẹ̀lú yọ̀ǹda Allah bóyá a sọ eléyìí di òwúrọ̀ ọ̀la àwọn igbá ife àti gbogbo àwọn nǹkan tí ó tún lò nínú ilé gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí wà bẹ́ẹ̀ ó pọ̀ ó sì ju tí a lè ya àwòrán ẹ̀ lọ. àkọ́kọ́ náà nínú ẹ̀ àmọ́ wá sí ra máa sọ wẹ́rẹ́wẹ́rẹ́ ní tásìfò tàkíkù bashariyati nàbí alayhi afdalu salati wassalam àlọ́mọ èèyàn là nàbì náà èèyàn ní gẹ́gẹ́ bí ọlọ́run innama ana basharun mithlukum èèyàn lèmi náà ẹ̀wọ̀n tánà nàbì ńlò ńlò kìnnìkan ńṣe kìnnìkan èmi nù tó jẹ́ wípé gbogbo ohun tí ń ṣe oníbùkátà sí gẹ́gẹ́ bí ìjọ mi yẹn wọ́n á ní ìwọ ànábì àti ìwọ náà jẹ́ tún ní kọ́ọ̀pù mú mi wọ́n yẹ kọ́ mọ ìyanu kọ́ mọ ọ̀rọ̀ sí ọ láti sánmà ni gbogbo àwọn èrò yìí èrò yìí àwọn kèfèrí tí wọ́n bá mọ ibi tí wọ́n lọ mọ ń wí nǹkan míì ìwọ náà tiẹ̀ ṣe ìwọ náà tiẹ̀ ṣe ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní tí yóò tún kọ́ nínú àwọn nǹkan wọ̀nyí kíyàn wo gẹ́gẹ́ bí ìgbésí ayé ó ṣe ọlọ́run bó ṣe rárá mọ́ hayatu mutawadi'a ìsẹ̀mí tó ṣe pé ìwọ pé subhanallah sẹ́ni aṣíwájú ayé aṣíwájú àkìyàmà òun náà ni gbogbo nǹkan tá à ń ka yìí gbogbo tá a kà yìí nìsín tá a máa bọ ẹlòmíì yìí ni gbọdọ̀ ti rí pàǹtírí ẹ̀yàpọ̀ ẹ̀dá sí bí kìnìkan yọ̀ọ́ mi bá rí i ó ṣeé ṣe bóyá torí bí àwùjọ ṣe tún ti gbèrú lónìí àbí kẹlòmíì bóyá nítorí pé à kí ni gbogbo eléyìí ṣe ṣùgbọ́n ó ń ṣe ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad irú ìgbésí ayé tó gbére ẹ̀sìn ọlọ́run àti ìpèpè òdodo àti ìfọ́n ìsìlámù kárí gbogbo ayé tí ó sì dira wọn lọ́wọ́ tó àtàwọn oríṣiríṣi ẹ̀kọ́ mi náà tí a lè rí kọ́ pẹ̀lú yọ̀ǹda Allah subhana ìtẹ̀síwájú ọmọ lọ lórí àwọn ife àwọn nǹkan múmi tó ṣe ọlọ́run ọba lò àti àwọn orúkọ wọn ibẹ̀ tún ni olùmọ̀ àtàwọn nǹkan míì náà kọ́dà tó fi dé ibùsùn ibùsùn wo ní sùn. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ àmọ́ bẹ́ẹ̀ hàdà tààlà àlà wà اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أصلح لنا ديننا الذي وعصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا